وسلم على عبدك وحبيبك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعوكم الله تعالى وباتي أنتم وعلى تسليم تعالوا كما في صلاة الصبح تتنجى صلاة الفجر لن يقبع تيه وسايه tó fi jù wá sáàyè tó fi jù wá sí ààyè wa fún ìfọmọ ẹlòmíì ṣe wá àjíkábára wa ní ilé ìwòsàn tàmùsí hospital àjí kábára wa nínú ìgbèkùn bóyá táwọn kidnapper ni táǹpé ní ajínigbé nílẹ̀ Yorùbá bóyá ti túbú ìtọ́lọ́pàá ni yẹn ní sẹ́ẹ̀lì tí wọ́n ní àti nínú àhámọ́ bẹ́ẹ̀ sì ni àwòsàn pamọ́ sínú yàrá pé tí wọ́n bá béèrè mi sọ pé o àdúpẹ́ fún òní ni ọjọ́ kẹwàá nínú oṣù dhul ti ṣe oṣù ẹlẹ́ẹ̀kejìlá nínú oṣù ojú ọ̀run tí ọlọ́run bá lè kí ọlá <clears throat> tó sọ nínú Al-Qur'an ní Suratu Tawbah shuhuri 'inda àṣọrọta <clears throat> ṣahara òǹkà oṣù lọ́dọ̀ ọlọ́run ọba méjìlá ni ìyá ọmọ kọ́lá kọ sàmà wá àti wọlé láti jẹ́ ọ̀tọ́lọ́run ti dá sàmà àtìlẹ̀ nínú àwọn oṣù méjìlá yẹn arba àti hurum mẹ́rin ni wọ́n jẹ́ oṣù àbọ̀wọ̀ àwọn oṣù àbọ̀wọ̀ mẹ́rin yẹn ọ̀kan nù rẹ̀ náà ni oṣù hajj tá a wáyé oṣù tó tẹ̀lé tá à ń pè ní muharram lẹ́yìn náà ni ó lọ bọ́ sí rọ́jàbù àti kíni o àti oṣù tó ṣáájú oṣù tá a mú sí ìdùnnà kéde àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní oṣù àbọ̀wọ̀ tí wọ́n ti àìjagun nínú rẹ̀ àìgbésùnmọ̀ nínú rẹ̀. ọjọ́ òní jẹ́ ọjọ́ ọdún tá a mú sí eid yìí là ń pè ní eid al-adha ọdún ìgúnran ọdún ìgún ẹran tí a bá wọ ìdù dáadáa a rí i pé nǹkan pè ní ọdún nínú ìṣẹ̀rẹ́ Islam ẹ̀sìn ni kìí ṣe ìròrí nígbà ń pè ní ọdún nínú ìṣẹ̀rẹ́ Islam ẹ̀sìn ni ìjọsìn ni fọ́lọ̀ gbogbo tá a bá sì ti pè ní ẹ̀sìn kò síjà láàyè fún ìròrí ọmọ ènìyàn níbẹ̀ ẹni tá a fẹ́ sìn yẹn ni ó ṣàlàyé bá ṣe ṣe kí ni o bá a ṣe fi ìdí nìyẹn tó jẹ́ pé àwọn oríṣiríṣi ọdún táwọn èèyàn gbé kalẹ̀ oríṣiríṣi day mother's day father's day children's day tó pọ̀ lọ́kẹrin bam women day òkìní eh, kan ó sáwà káàkiri ọdún Ògún nílẹ̀ Yorùbá ọdún Ṣàngó Ògìyán Eh, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún eégún gbogbo àwọn wọ̀nyí ìròrí ọmọ ènìyàn ni wọ́n ti gbé palẹ̀ kò sí àṣẹ ọlọ́run ọba ń bẹ̀ ọdún kìláàpì lọ́dún alákọ̀ọ́kọ́ ni ìkójọ àwọn ọmọ ènìyàn ẹlẹ́ẹ̀kejì ni màkánù ààyè tá a ti máa jọ ààyè tá a òun náà ni tẹ̀jámùlò ni ìmọ̀ ṣe ọ̀ṣọ́ ìmọ̀ ṣe ọ̀ṣọ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni pọ̀pọ̀ ṣìnṣìn ọdún jíjẹ mímu nínú ọdún gbogbo àwọn nǹkan wọ̀nyí oníṣẹ̀rẹ́ Islam ṣàlàyé tẹ́nìkan bá sọ fọ́dún kan wà á béèrè àwọn ìbéèrè lọ́wọ́ rẹ̀ mọ́sálẹ́nu ọdún ìjẹṣu èyí tó gbilẹ̀ ní àkókò àti ọ̀wọ̀ àwọn ìgbéra náà ń ṣe tẹ́nìkan bá sọ pé ọdún ni á béèrè lọ́wọ́ rẹ̀ wípé kí lọ́lọ́run ní ká ṣe ní ọdún ìjẹṣu ìbéèrè àkọ́kọ́ tá a béèrè pé déètì wo lọ́lọ́run sọ wípé ká máa jẹṣu ìdí ni tó fi jẹ́ pé ẹ̀rí pé ìlú kọ̀ọ̀kan ló ní tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ àwọn àkùngbá àwọn ní ọjọ́ sátidé tó bá ti káyìn nínú oṣù ní oṣù july àwọn kààrẹ bóyá on twenty kí ni wọ́n máa ń ṣe june twenty kí june twenty bẹ́ẹ̀ sì ni àwọn òkèlà nínú kààrẹ náà ọ̀tọ̀ lásìkò táwọn ò jẹ tí wọn kò ní jẹ́ june twenty tẹ̀bá ọkà ọ̀tọ̀ ni gbogbo ìlú àkókò ló ní déètì tí wọ́n lọ́tọ̀ọ̀tọ̀ tá a fi mọ̀ wípé eléyìí ṣe tó wá látọ̀dọ̀ ọlọ́run erik rí i pé ya iléyá nìsín òní ni gbogbo ayé ó ṣe gbogbo àtọ́jẹ́ pé oríṣiríṣi ẹ̀yà oríṣiríṣi ìran oríṣiríṣi èdè àti oríṣiríṣi àwọ̀ kí ni tó fà á torí pé ọlọ́run fúnra ara rẹ̀ ló sọ pé òní ni ká ṣe bó láti ṣe mọ́ kì í ṣe pé àwọn èèyàn lọ ṣe mítìn ẹja fìtì ẹ̀ gẹ́gẹ́ conference pápá àwọn anglican láti mú ọjọ́ tí wọ́n fi Easter Sunday Easter Monday àti Good Friday sí every ten ten years ọ̀nà kó sàmù tí ó tàn sọ́làyé náà ní pé nínú ṣẹ̀ríà Islam ọdún ẹ̀sìn ni ẹ̀rí lẹ́yìn náà tàbá sọ pé kí láàṣe ọmọ nkójọ bó lákòójọ sí alọ́sẹ̀ ríd almusalla kharija ààyè ìkójọ láti kírun ní òpin ìlú ilẹ̀ lámọ́ńdà ìlànà ẹni súnà tá a bá lọ kí mọ́ṣáláṣí dọ̀rúrí ìyẹn ni pé ìnira kan lọ́fà tààfi tààfi lọ kí ní eid tààfi lọ kí ní mùsọ́lá ní ààyè tààfi bóyá òjò rọ̀ bóyá ọ̀nà ibẹ̀ ò gbà bí wá sì pé ní ìsìn tí covid nineteen tó wáyé àjàkálẹ̀ àrùn wọ́n sọ pé ìkóra wa jọ lọ́pọ̀ yanturu lè ṣe okùnfà kí àìsàn náà àìsàn náà kò tún tàn kálẹ̀ àní lè lọ sáàyè mo rò pé aṣọṣọ tábà dé ààyè yẹn kí la fẹ́ ṣe ń bẹ̀ wọ́n ti sọ fún wa ó ní sọ́lá ó ní irun kíkí mo rò pé ṣùgbọ́n àwọn yòókù kò sí gbogbo tá a bá pè lọ́dún ó máa ní kinní kan tí ó ṣáájú rẹ̀ ẹ rí i pé tí wọ́n bá fi ń ṣèjẹ́sù níkàrẹ̀ fún àpẹẹrẹ wọ́n ò dọ̀mọ́ ọlọ́kọjà wọ́n á ṣe àrígíyà orúkọ ẹ̀rọ yẹn tí wọ́n bá ṣe àrígíyà wọ́n wàá ṣèjẹ́sù hmm? wọ́n ṣèjẹ́sù àwọn ará ọ̀ṣun tí wọ́n fẹ́ bọ̀ ọ̀ṣun òṣogbo wọ́n tan àtùpà olójú mẹ́rìndínlógún ọdún ọ̀ṣun bẹ̀rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. awa musulmi tẹ́ bá wo ọdún méjèèjì tá ṣe Eidul Fitri ọdún tí a ti gba àwẹ̀ mọ́kàndínlọ́gbọ̀n tàbí ọgbọ̀n ṣáájú ọdún iléyà ìta ti láwọn kankan tá a ṣe ṣáájú ẹ̀ torí pé àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù bòrè hijja ìlànà bí sọ kò sí kan nínú àwọn ọjọ́ ilé ayé àbí àyà tí ládàá téèyàn wà gbà náà àwọn ọjọ́ yẹn yàtọ̀ sáwọn ọjọ́ mẹ́wàá ètò lè tó iṣẹ́ olóore tá a ṣe náà ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ ní oṣù tó lè jà kódà wọn béèrè pé wà láà jihadu fi sabilillah kájagun sójú ọ̀nà ẹ̀rọ̀kọ́ ọlọ́run kọ́ torí oní tó tí ó ní ògóńgó ànábì wà kódà لإيلاء كلمة الله أو ليكون لتكون كلمة الله هي العليا láti gbé ọ̀rọ̀ ọlọ́run ọba lékè lórí ilẹ̀ àlùṣẹ̀ríà èèyàn wá jagun yege ni o láàdá tí ó gbà lórí ẹ̀ kò lè tó láàdá ṣe olóore tẹ́nikẹ́ni bá ṣe inú ọdún ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tóní náà wà nù ẹ̀ bóyá fọ́dọ̀ kan bóyá òfin bá bínú támúrù déètì ó kàn ra fi tọrẹ láàdá tó gbà ju tẹ̀ tó jagun lọ. ìlà rọ́jùlẹ̀ kọ́rọ́jà bíi máa lè wà nà sí i nìkan tó jáde ní ara rẹ̀ pẹ̀lú dúkìá àti kíni àti ẹ̀mí ẹ̀ tó lọ sógun jihad méjèèjì kò padà wálé mọ́ kú sàn àwọn ọmọ tó gba kò ọjọ́ kẹjọ oṣù ìyẹn níjẹta là ń pè ní ìyá ọmọ tẹrúyà àwọn alálàájì ti kúrò ní mẹ́ka wọn lọ sí ààyè kan tá à ń pè ní mìnà nígbà tó di àná wọn kúrò ní mìnà wọn lọ sí àrọ́fà ìgbà tí wọn kúrò ìgbà tó di pé wọn ò ní kí wọn gírígì wọn kúrò kódà àwọn òní tí wọ́n ti kúrò ń sìn torí pé wákàtí méjì ni mọ́kà fi ṣáájú wá ń bì ṣùgbọ́n èèyàn kì í kúrò ní àárọ̀ ní mọ̀tẹ́lífà àyàfi kúrò ń yọ bó fẹ́ pé àwọn elétí kunkun àtàwọn aláìmọ̀kan pẹ̀lú àwọn onífẹ̀ẹ́ inú àwọn ò ti jí kúrò ń bẹ̀ wọ́n ní káwọn lè tètè lọ ju òkú wọn pẹ̀lẹ́ pàánù bí máa ń dúró síbẹ̀ yóò kì í súbí kó tó kúrò yóò wá lọ sí Mínà padà. ẹ̀rí pé àtẹ̀wà àwọn kan tá a ti ṣe àwa tá a wà ń lé náà ànábì ti kọ́ wa lẹ́kọ̀ọ́ fún ẹni tó ní èrò ń gbà láti pẹran iléyà kó mọ̀ mú nǹkan kan nu ara rẹ̀ kúrò irun orí ni irun abíyá ni irun abẹ́ ni o ebo tó ń jẹ irun tá a lè tá a máa ń fa yàtọ̀ ẹgbẹ́ irun àgbọ̀ntẹ́lẹ̀ àìfà yẹn ní ìṣẹ̀lẹ̀ ẹ̀sìn àìsí ìje èékánná ni o àbí ẹ̀ ń tètè lára èèyàn èèyàn mímú kúrò ó dìgbà tá a bá pẹran torí pé òfin ti ájì náà nìyẹn káwa náà ó lè dàbí wọn wọ́n sì sọ fún wa àti sọ̀yìn lánàá fún gbà tá à ń ṣe admonition láàárọ̀ tá à ń ṣe ìbánisọ̀rọ̀ tààrọ̀ tánàbí sọ̀rọ̀ máa yọ ọ̀sán sọ wọn àpẹẹrẹjọ́ tọ́lọ́run ó bọ̀kún lẹ́rùn àwọn ẹrúsìn rẹ̀ okùn náà kúrò lọ́rùn wọn tí ó sọ ọdọ màlìjẹ́ náà èrò tí ó dọ̀ màlìjẹ́ náà lánàá yẹn kò sí ijọ́ míì láyé yàtọ̀ sí ọjọ́ àrọ̀fà yẹn pé èrò lè pọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́run ó sọ̀rọ̀ máa jẹ́ náà kọ́lọ́n ká àwọn kan náà àwọn tó ti sọ̀rọ̀ máa jẹ́ náà òní ọjọ́ ọjọ́ kìíní òní mọ̀nẹ́sábà ìtìtàmì àṣírí bí ilẹ̀ ìjà à ń fi pọ̀pọ̀ ṣinṣin ọdún nínú pọ̀pọ̀ ṣinṣin ọdún lẹ́ran pípa ṣùgbọ́n àwa lè ṣe àkọ́kọ́ nǹkan kan tá a máa ń ṣe ní ọjọ́ àìdìbò òun ni ká kí ìrìn òun ni ká kí ìrìn lópótí ọjọ́ àkọ́kọ́ tá à ń ṣe nípa kírun báwo la ṣe ń kírun àsìkò làásìkò àsìkò dùhà òun ni a máa ń kí ìrun gbọ́dọ̀kọ́dí àsìkò ìrun àsìkò ìrun sì bẹ̀rẹ̀ ìrun dùhà ó bẹ̀rẹ̀ min irtifa ìṣàmùsì kí ìdàrú mọ̀ṣẹ́ bá dà tó lórí à lẹ́yìn tó òrùn bá ti yọ jáde when after sunrise tó òrùn yẹn bá ti jáde bí orí ọkọ̀ báyìí òun ni àsìkò tó èèyàn táwọn afáàsọ bíi mikidari rúbọ ìsá àti ntẹkìrìbà nǹkan bíi tàbá pín wákàtí kan sọ́nà mẹ́rin ìṣẹ́jú mélòó nìyẹn ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún abọ́ fifteen minutes after sunrise òun ni time ìdùnnú lè ká ní ó ni ní àsìkò dùn ábẹ̀rẹ̀ àsìkò yẹn gangan ló ká kí eid gbogbo ẹ̀yẹ pé ńlẹ̀ yorùbá wọn ò ní yídi iléyà káwọn lè lọ pẹ́ran aago mẹ́sàn-án láàkì yídi ìtúnu àwẹ̀ káwọn èèyàn lè yọjá ká ni kò tọ́ kò bó pé wọ́n ní yẹn torí kọjá ṣùgbọ́n àná bí mo ń tètè kí tààzọ pé àbọ̀ fifteen minutes láì pé òòrùn yọ láago méje seven fifteen àwọn pé káàkiri báyìí òun ni sunna inṣàlá láàárọ̀ yìí ní ìsìn mo ti sọ pẹ̀lú ògùn ọlọ́run aago méje àbọ̀ seven thirty la máa kí eight nítorí ọ̀rọ̀ covid tí èmi jẹ́ ká lọ sí eight níta ní seven thirty lágbára ọlọ́run a máa ṣe pé ọtí ìṣẹ̀rọ̀ láti kí tuntun náà kì í wá ká tètè múra ọ̀rọ̀ pé àwọn obìnrin kan dáná kọ́ ò. ẹ̀rí pé ibù gan ìtàn torí ẹ̀ ń ṣe ẹ̀kan lè tètè lọ pẹran kálá tí máa ń kí ìdì wa níbi seven àwọn àsìkò kan wà méje ó ti tó kódà táwọn èèyàn máa ń ṣe nílẹ̀ àlà ẹ̀sìn ni pé wọ́n ti múra ìdì lọ sí irun àárọ̀ irun ó ti wẹ̀wù ọdún àárọ̀ jẹ́ pé ọmọ àárọ̀ mọ́kà ni wọ́n ti ń kí àwọn èèyàn ti lọ fún wọ́n ti mọ ọdún lọ wọ́n kàn jókòó ni wọ́n kí tán òòrùn yọ sókè báyìí wọ́n ti rí ìdí wọ́n sì ń padà lọ lébi ìkọlọ̀ ṣàmì rú àwọn ń sìn èèyàn gba mọ́ṣáláṣí lẹ́yìn tí èèyàn ti kí ṣubú èèyàn gba abẹ lọ ìdí ní kí ebi ń ọmọ múra aago mẹ́jọ àbọ̀ afárí pátápátá kò bá kò bá ṣàánú wa eléyìí ṣe pàtàkì gan bàbá òun ni a fẹ́ ṣàlàyé lọ títí ṣùgbọ́n rákà méjì péré ni ìran eight rákà mélòó mú pé rákà méjì péré pẹ̀lú kútùbà ẹ̀yọ̀ kan ní rákà alákọ̀ọ́kọ́ ìmáàmù yóò ṣe takbiratul ihram ìyẹn ni Allahu akbar gbólóhùn Allahu akbar tá a máa ń ṣe láti fi bẹ̀rẹ̀ ìran mo rò pé mo rò pé ti ó máa ṣe yẹn lẹ́yìn tó bá ṣe yẹn tán yóò wá ka duwawul istiftah gbogbo àmọ́ duwawul istiftah nínú rẹ̀ ni allahumma ba'id bayni wa bayna khatayaya kama ba'adta bayna al-mashriq wal-maghrib اللهم نقني من خطاياي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم اغسلني من خطاياي بالماء والثلج والبرد gẹ́gẹ́ ṣe wà ní bukhari àti muslim àti sàbò ìrẹ̀rà omi náà subhanaka allahumma bihamdika wa tabaraka ismuka ta'ala jadduka la ilaha ghairuka kó àbí ó wà nù tí wọ́n tún máa ń sọ hmm? inna salati wajhatu wajhiya eh, inna salati wa nusuki wa mahmati wa mahyaya wa mamati lillahi rabbil alamin la sharika lah wa bidhalika umirtu wa anna awwal mùsùlùmí tó wà ní ìfẹ́ mọ̀ sọ ọlọ́run kò ṣàánú lẹ́yìn tó bá wá ṣe ìyẹn tán yóò ṣe wá ṣe tẹ̀kúbírọ́tìlì rọ mẹ́fà ní ìtẹ̀lé ìyẹn pé tó ṣe Allahu Akbar àkọ́kọ́ yóò ṣe wá ṣe Allahu Akbar Allahu Akbar mẹ́fà gbogbo ẹwà máa jẹ́ méje tó bá ṣe ìyẹn tán yóò ṣe wá ka mẹ́fà tán yóò ṣe a'udhu billahi yóò ṣe ta'awud a'udhu billahi samil alim minash shaitanir rajim من همزي ونفخي ونفسي بسم الله الرحمن الرحيم يا كسرة الفاتحة بالقي تبع كسرة الفاتحة yóò lọ yóò wá ká kí nílé súra wo ló máa kalẹ̀ èyí tó bá ń rọ̀ ọ́ lọ́rùn jù nínú kíni nínú àwọn súra tó wà ní Quran tàbí àwọn àáyá tó wà ní Quran ló máa kà èyí tó ṣe kí ni mo pè é èyí tó lọ́rùn jù òun ló máa kà ó èyí tó lọ́rùn jù torí pé ẹlòmíì yóò lóun fẹ́ kàńtánà bí gangan sallallahu alaihi wa alihi bó tilẹ̀ jẹ́ wípé nínú súnà ànábì máa ń ka nínú rákà alákọ̀ọ́kọ́ ó máa ń ka tó bá di rákà ẹlẹ́ẹ̀kejì ó máa ń ka yẹn ni ataka. حديث الغاشية ghashiya وانا ṣe wà náà hadith Nu'man ibn Bashir ní sahih Muslim ìgbà míì ànábì máa ń ka nuraka alákọ̀ọ́kọ́ yóò ka suratu Qaf Qaf wal Qur'anil majid tó bá di rákẹ́lẹ̀ kejì yóò ka suratul Qamar iqtarabati s-sa'atu wa inshaqqal qamar. jẹ́ bó ṣe wà náà bí ni Abu Waqid al tí Muslim tó gbà wá nítorí náà ah, ẹni tí ò bá wá máa ilé nǹkan èyí tó bá rọ̀ lọ́rùn nù ní kó ká ìmúlẹ̀ tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń sábà òní náà rọ̀ bí àti alẹ́ àtàkà torí pọ́pọ̀lọpọ̀ kọf àti lùkọ́mọ̀ lọ́dún lóde tá a lè dúró fọ́lọ̀ ìbáwọn èèyàn ń dúró wo bọ́ọ̀lù fún wákàtí tó pọ̀ hmm? ọlọ́run sànà náà tó bá di ẹlẹ́ẹ̀kejì ìgbà tó yàn bá fi rùkú tó forí balẹ̀ kan tó bá dìde láti forí balẹ̀ méjì kí ni ó ṣe lọ sókè Allah akbar lẹ́yìn tó bá ṣe Allah akbaru tó fi dìde lòkè yẹn tán yóò ṣẹ̀ tó wá ṣe Allah akbaru márùn-ún kí ni mo pè é Allahu akbar márùn pẹ̀lú ètò fìdìdì yóò àmọ́ jẹ́ mẹ́fà ìgbà náà ni ó ṣe ta'ud a'udhu billahi minash shaitanir rajim yóò ka suratul fatiha yóò ka eh, suratul gọ́ọ̀ṣíà hal ataka hadisul gọ́ọ̀ṣíà yóò wà sálámù bí ọ̀rọ̀ ìwọ̀n yẹn ti rí nìyẹn lẹ́yìn náà ni ó máa ṣe kútùbà lẹ́yìn náà ni ó máa ṣe kútùbà bùlẹ́ pé àwọn àfáà náà kọ́ṣẹ́ ọ̀rọ̀ kútùbà yìí wọ́n ṣàlàyé gbà pé ṣé ń gbà tá à ní lọ kírun ní eid lórí ọ̀rọ̀ covid tó ṣẹlẹ̀ nípínlẹ̀ wa lóńdó báyìí àbí nàìjíríà tí wọ́n ní ká máa lọ eid yìí ṣé àwa káàkì eid ní ṣá máa ṣe kútùbà ọ̀rọ̀pọ̀ táwọn afá sọ fún wọn wallahu ta'ala a'lam ètò tẹ̀wọ̀n bẹ̀ náà ni pé àmì ṣe kútùbà yìí àmì ṣe kútùbà yìí ọlọ́run kò ṣàánú wa hmm, ọlọ́run ó yàtọ̀ sí ti jímọ̀ hmm, ọ̀rọ̀pọ̀ táwọn afá sọ ṣùgbọ́n torí àsìkò àwọn ilé mọ́rọ̀ bẹ̀ nínú nǹkan tá a ṣe tá a bá ti wá kírun tán ó ní kí a máa pẹran ẹran yẹn là ń pè ní odò híyà máa yúgbà òfin àyà mi náhàrí takọ̀ rúbà yìí lọ́lá àìsàwọ̀jẹ̀ ẹran pípa yìí a fi ń súnmọ́ lọ́ọ̀ni ní ọjọ́ ọdún oríṣiríṣi ìdájọ́ ni wọ́n ti mú wá fẹ́ràn ọdún tá a ti mọ̀ tó bá jẹ́ ràkúnmí ó gbọ́dọ̀ pé ọdún márùn-ún tó lé tó bá fọdún márùn-ún gẹ́gẹ́ kò wọlé àwọn oṣù ọjọ́ kan péré ó gbọ́dọ̀ fi lé tó bá jẹ́ màálù ọdún méjì gbọ́dọ̀ pé gẹ́gẹ́ kó tún wá lé kódà kò ṣẹjọ́ kan tó bá jẹ́ àwọn ẹran so bíi àgùntàn tí akọ rẹ̀ jẹ́ àgbò tàbí ewúrẹ́ tí akọ rẹ̀ ń jẹ́ hmm? kí ló kọ mí ìjọ tó ń pe akọ ewúrẹ́ òbúkọ ká tó ń pè ní òrúkọ òókọ <laughs> ó gbọ́dọ̀ pé ọdún kan gbáko kó sì lé kódà àbùsọjọ́ kan ló fi lé ó lẹ pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ṣe rúkṣọ ó ṣe ẹ̀tẹ̀ fún àgbò tá a àgbò ọlọ́dún kan tó bá tá a bá rí tí ó ti pé oṣù mẹ́fà tó lé àlefipàléyà ṣùgbọ́n kò gbà fún ewúrẹ́ o ẹnìkan tánábì gbà fún pé kó ṣe ń jọ́nà olóhùn ànábì lẹ́yìn rẹ̀ kò sí ọ̀dà fẹ́lòmíì mọ́ nítorí àsìkò tábàwọ̀ náà suratul hajj sura twenty two ọ́ nínú Kùránì àyà thirty four sura ẹlẹ́ẹ̀kejìlélógún àyà ìkẹrìnlélọ́gbọ̀n ọlọ́run sọ̀rọ̀ ọdún ilẹ̀ ọlọ́run ni wà likulli ummatin ja'alna mansakan likulli umma gbogbo ìjọ jàálínà mẹ́ǹsàkàn láti ṣe ojú ọ̀nà ẹ̀sìn wọn fún bóyá pé a lè sọ pé ẹran pípa nọ́sùk kápẹ́ran bá ìjọsìn ni hmm? liyat kurus malahi ala ma razaqahum min bahimati lana wọ́n lè dárúkọ ọlọ́run ọba lé ohun tí wọ́n pa ebi ma razaqahum min bahimati ta ti pa léṣe fún wọn nínú àwọn ẹran àmì ọ̀sìn àwọn ẹran ọ̀sìn yẹn tó ń pè ní báyìí ní àmì náà ni àwọn ẹran bíi àwọn ẹran mẹ́rin ni ràkúnmí tàbí mẹ́ta gan mẹ́ta ni wọ́n ràkúnmí àti àwọn ẹran so ẹran tá à ń pè lẹ́ran so ẹran bíi àgbò àti wúrẹ́ ìṣòro ẹran fa nítorí náà olùwà o. ọlọ́run ọ̀kan ṣoṣo ni falahu aslimu oníkẹjúwọ́ jùsẹ̀ sílẹ̀ fún bàbá ṣeré lè mọ̀kùbìtín ẹ fún wọn ní ròdùnú àwọn ọlọ́kàn ìrẹ̀lẹ̀ àwọn náà ń pè ní mọ̀kùbìtín alladina idha dukira Allahu wajilat qulubuhum àwọn tó yẹ pé tí wọ́n bá dákọ̀ ọlọ́run lẹ́gbẹ̀ẹ́ wọn báyìí ọkàn wọn gbọ́n rìrì ni kódà ẹlòmíì tí wọ́n bá ní ọlọ́run bó ṣe lu àwọn kan ní jìbìtì nílẹ̀ haúsá ọ̀nà ológun àríyàn pé ní north epo wọn sábà nílé epo tẹ́lẹ̀ kódà dìsìn wọn kàn kó epo sínú kẹ́gì kẹ́gì kẹ́gì wọn ó tò sí tí ọ̀nà ni àti pé àwọn ọ̀nà ìlú wọ̀nyẹn jìnnà síra tó wá ní òní òun kẹ́gì petrol bíi mélòó kan so wọ́n da sọ́kọ̀ wọ́n da sọ́kọ̀ dírẹ́fà wà wájú òun ní kọ̀ńdọ̀ bólẹ̀ pé òun lọ̀gá lóun ti ránṣẹ́ jí sí dírẹ́fà ìwé ní má ti dà tán báyìí oní wọ́n ń dà tán báyìí kàn yọ wọ́n yọ ọ̀sẹ̀ fún mọ́tò ní eré mọ́lá ní káyọ̀ wọ́n ní ọ̀nà ìrírà wọ́n ní wò ẹnìkan ní àhà ah, ọlọ́run mọ̀ wọ́n ní fìtọ́ ọlọ́run yẹn lè fìtọ́ ọlọ́run yẹn lè nà sọ fàánàbà bó ṣe sọ nìyẹn nígbà tó ń sọ ó ní fìtọ́ ọlọ́run lẹ́jọ́ lóun náà lò fún wọn ni àwọn yẹn kọ́ là ń sọ wọ́n sọ obìnrin náà wà láàmà àsọ̀báhùn àwọn èèyàn tẹ́tùmọ̀ ń ṣe sùúrù wọ́n ní faradà lórí tó bá wá bá wọn nú àwọn àmúwá bá wàlìmọ̀kí ni sọ́lá àtàwọn tó ń gbé irun dúró irun kíkí yàtọ̀ sí irun gbígbé dúró ẹni tó ń kírun ó lè kírun àárọ̀ ní ìsìngbà tó rùn ti yọ ó lè kí zuri láago mẹ́fà zuri asiri yóò lóun ṣe nǹkan lọ́wọ́ yóò lọ kí magribi tàbí kó kí lónìí kó mọ́ kí lọ́la kó mọ́ kí ní dákú rẹ̀ kú àwọn èèyàn ṣe mọ̀ kí mí ní sọ́lá o àwọn tó ń kírun pẹ̀lú májẹ̀mú rẹ̀ àtàwọn sábà bí ẹ̀mí o wà mí máa rọ̀ṣàkọ̀ náà hùm yóò fi kún ń ta palẹ́sì fún wọn wọn ná bẹ́ẹ̀ ọlọ́run wá ní wàlẹ̀ bóde náà ẹ̀ ráwọn ràkúnmí ìjà alìnẹ́hà lákùnmí ṣàá ìrìlá àṣì wọn ní òun àmì kan ni nínú àwọn àmì ọlọ́run ọba tí àkọ́ ìròrí ń bẹ́ẹ̀ fún yín fatkuru sùmọ̀lọ́hì àléhà sọ̀rọ̀ àpá ọlọ́run sọ àwọn tó wà ní àjì ẹ wà ní dúró sọ̀wọ́ àfààyàn pé sáfù sáfù táwọn ọmọ sọ́kọ́ ṣọ́ra ṣe ìsọ́wọ́ ẹ̀tọ́ ẹ wà ní dúró náà ọlọ́run ní ẹ̀dá akọ ọlọ́run lé wọn lórí kẹtó pa wọn. fa ìdá wájà bá ti jù náà bò nígbà tí ẹgbẹ́ wọn bá ti wá wọn bá ti fẹ̀gbẹ́ lélẹ̀ làwọn afáàní ṣe ìdíkìlì lọ pé àlèwáàjì àsáàkìtù ń jẹlẹ̀ kí nǹkan ṣubú kó fẹ̀gbẹ́ lélẹ̀ fákùlù mínìhà ìyẹn pé tí wọ́n ti kú ẹ̀jẹ̀ inú rẹ̀ wà á fi ìmùlẹ̀ kọ́ ọ níhà àwọn tí wọ́n jẹ́ aláyọ̀ ọkàn tí wọ́n ní tẹ̀lọ́rùn ẹ̀ fún wọn jẹ́ ń bẹ̀ kó pẹ́ran ṣùgbọ́n kò ní wálé yín wá tọrọ ìyá ara rẹ̀ ní ojú kò sí kò sí ní sọ kẹ́kẹ́ ẹgbẹ́ ẹ̀mí kó máa dọ́gbọ́n rárá wàlè mọ́rù tààrọ̀ àwọn tààrà ń ní àwọn olùtọrọ àwọn tí ó máa tọrọ kàdáàlì hmm. kan gẹ́gẹ́ báyìí ní sákọ̀rì náà hàn lákùnrin awala la tẹ àwọn ẹran náà lórí bá fún yín là alẹ́kùn tàṣíkòrò kẹba lè máa dúpẹ́ fọlọ́ so ni ọ̀rọ̀ táwọn afáàmọ́ ń sọ ọlọ́ni lẹ́yìn àná lọ́ọ̀hà lòhùnmùhà àwọn ẹran ẹran tẹ́ payé ẹran rẹ̀ tẹ́ ń jẹ kò dọ́dọ̀ ọlọ́run kò ní dọ́dọ̀ rẹ̀ gan ni lán wàláàdì máa ó à ẹ̀jẹ̀ rẹ̀ náà ní dọ́dọ̀ ọlọ́run wàláàkín ṣùgbọ́n ìyà náà lòhù yóò dọ́dọ̀ ọlọ́run àtakọ̀ àmì nǹkan ní òdọ́dọ̀ ọlọ́run hmm? torí náà ìbẹ̀rù ọlọ́run tẹ́ fi pẹ́ náà tẹ́fí ń tẹ̀lé àṣẹ kàdáàlìkà gẹ́gẹ́ báyìí sákọ̀rọ̀ ha alákùn láṣẹ tẹ àwọn ẹ̀yìn rẹ̀ yẹn lórí ibà fún yín ẹ̀mú àgbò ẹ̀fọ́ bẹ́ẹ̀ sí lọ́rùn kò ní kàn yín lìtùkà bírù lọ tẹ́bà lè gbé ọlọ́run tó bí àlámà àdákùn lórí fòfin ìmọ̀nà Islam bàbá ṣírí mọ̀ọ́sìn ní àwọn olùṣèlérí ẹ̀sìn ròdùnú ọlọ́ni inna Allaha yudafi wa anil ladina amanu ọlọ́run bá máa ń ti búburú kò fún àwọn onígbàgbọ́ òdodo yóò ti kò fún wọn ọlọ́run máa ń dáàbò bò àwọn onígbàgbọ́ òdodo ni inna Allaha la yuhibbu kulla khawanin kafur dáadáa ọlọ́run nígbà sí gbogbo àwọn khawan látà àwọn kọ́ìn àwọn oníjàmbá máa ṣe jàmbá kafur àwọn kẹfìrí aláìmọ̀ọ́rẹ́ ẹ̀rọ tó jàǹbá pọ̀ kódà bí ẹran ta lọ́ ń rà ní àwọn èèyàn máa ń ṣe jàǹbá ńbẹ̀ o lè rẹran sọ́dọ̀ ẹlẹ́ran kó tó dé wọn ò ti ṣèǹjẹ padà ah, ẹran mi kàn á ah, ẹran yìí ẹgbẹ́ ẹgbẹ́ okùn tá a fi sí lọ́rùn jọ náà ni ah, <laughs> ó ti tú yí padà lójú yìí nù bóyá nìkan kówó ẹran tí ń ta fifty thousand nígbà tí èrò bá pọ̀ ló bá sáré tà ní seventy thousand yóò wá lọ wá mi yóò fi replace ẹ̀ hmm? òun jàǹbá lẹ lónìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láwọn ọ̀nà ìjàmbá pọ̀ lómi lè sọ pé ẹran ti kú hmm. oríṣiríṣiríṣiríṣiríṣi ẹlòmíì wọn lè ràn lẹ́ran lé haúsá níbí tó bá dé yóò kàn án ó ti ta lọ́nà òun ò rẹ́ran tàbí kó sọ pé ẹran òun ò débi tí wọ́n ti ń tẹ ẹran yóò ti kọ́ọ̀lù ẹran bínú àdébí tí wọ́n ti ń tẹ ẹran ó tún ti fẹ́ràn ṣòwò lọ́nà pé ó rà thirty thousand náà ó tún ti ta fifty lọ́nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà jàǹbá ṣáà pọ̀ lóríṣiríṣi ọlọ́run ṣe wá lóní jàǹbá ká fún òkè so ìbẹ̀rù ọlọ́run ọba ni a ti gbọ́rọ̀ ànábì Ibrahim lóríṣiríṣi yẹn kọ́ mo fẹ́ ṣàlàyé so kọ́lọ́n kò ṣàánú wa ìkìlọ̀ tá a fẹ́ kì nípa ẹran pípa ẹ̀sìn là ń fẹ́ràn ṣe àwọn èèyàn kan ti nínú ẹran pípa nínú ilé àwọn òbí ṣẹ̀sìn wọn á lọ máa fi jà wọn máa fi kàn àwọn ẹlòmíì ò fi ṣàásùn wọn á bíà wọn á rò gógóró tí wọn pè ló àwọn ṣìnáàpù yẹn àwọn hard drinks táwọn èèyàn máa ń ní hot drink kìí ṣe hot drink kanga lè gbogbo hard drink àwọn fi líle májókòó tí wọn làwọn ń ṣọdún kò lẹ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yẹn tẹ́ bá lọ jẹ̀bú tẹ́ bá dé àwọn èkó àwọn èèyàn yẹn pẹ̀lú mí kírun gan wọ́n yá mọ̀ pé mùsùlùmí ni wọ́n máa kó ṣe ní sọ́mọ àwọn ọkùnrin ẹ̀ṣọ́ obìnrin wọ́n máa ṣe rádaràdà so ẹ̀sìn ni ẹran ilé àlè fi pamọ́ ń bẹ̀ dáadáa àdéhùn kan wà táwọn ibi nìkan mọ̀ fẹ́ràn ilé apamọ́ gbà tó dọdún tó tẹ̀lé onílọ́dún yẹn ìyẹn wà ṣùgbọ́n ní ìsìn ẹ̀jẹ̀ ń bẹ̀ tún lè kó pamọ́ lókọ́ lọ́n kó fún alágbẹ̀yọ́ rẹ̀ rẹ̀ sáà lọ́ọ̀ta láńtorí àsìkò tí mo sọ pé ìṣá six forty eight lórí mo rò pé by seven thirty afẹ́ kí wọn lókọ́ lọ́n kó ṣe nírọ̀rùn fún wọn lókọ́ lọ́n kó gbà fún wọn ìbẹ̀rù ọlọ́run ọba ọlọ́run kó fi fẹ́ mi wá. àyàmù tẹ̀sírìkì ọdún kì í ṣòní nìkan ọ̀la ọdún lẹ́yìn òní àka ọjọ́ mẹ́ta mo rò pé kí ló ní báyìí òní ni ọjọ́ jímọ̀ ọ̀la sátọ̀dé ọ̀túnla sunday àtijọ́ mẹ́rin monday àwọn ọjọ́ ọdún ni fọ́ọ̀dì then òní jẹ́ jímọ̀ ọdún tó wá papọ̀ mọ́ jímọ̀ ní táwọn afáà tó ń ṣókí ní mìíràn tó ń ṣẹ̀ máa ka ẹ̀rí ẹ̀ ò ní pé tí jímọ̀ àti eid bá ti pàdé tá a bá ti lè ké eid jímọ̀ kì í ṣe ọ̀ranyàn fún àwọn tó kí eid mọ́ wọ́n lè lọ wọ́n sì lè má lọ ṣùgbọ́n tí wọn ò bá lọ ètò tẹ̀wọ̀n náà ra àwọn afáàní ṣàlọ́ tààlà ni wípé òun kálukú á kí zúrì nílé ẹ̀ kò ní lọ fún ìyẹn jímọ̀ jùmọ̀ à ṣùgbọ́n ìmáàmù tí ó kì í sìnrún fáwọn èèyàn gbọ́dọ̀ lọ ń tiẹ̀ tó bá wá débẹ̀ tí òsẹ́ni tó wá fún jímọ̀ tí gbogbo ẹ̀dá páro yóò kí zúrì rẹ̀ yóò mọ̀ padà lọ́lé rẹ̀ torí ìbéèrè wáyé pé ìmáàmù bá dúró dé àwọn èèyàn títí tí òré èèyàn ń kọ́ tí gbogbo èèyàn òré àwọn ààrùn yóò kí zuri yóò máa lọlé onìkan lè dáàrin jùmọ̀ kí ṣùgbọ́n tí àwọn èèyàn kan bá wà tí wọn bá pọ̀ wọn kì kì í tí àwọn èèyàn bá ogójì o ìjọba àwọn mọ̀lẹ́kí àṣẹ sọ mo tí wọ́n bá ti fọ́ọ̀mù jẹ mọ́ wallahu ta'ala a'lam tó òní ọdún ọdún ọdún ọdún ká wàá fi oúnjẹ ilé kejì ó sì ilé kẹta ó sì ni wọ́n máa gbé oúnjẹ fúnra wọn ẹ wàá rí tó bá ti di alẹ́ àbíjọ́ kejì wọ́n á máa dá oúnjẹ nù kò bá ṣẹlẹ̀ islam mú ká máa fún oúnjẹ ṣòfò kò bá mú rárá rárá rárá ká ṣọ́ra ìdí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n á kàn sí oúnjẹ tí ó pọ̀ lẹ́rẹpẹtẹ ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ wò oúnjẹ tí yóò fọ ọpọlọ wò níwọ̀ntúnwọ̀nsì tó jẹ́ pé èèyàn ní kó sínú ìsrọ́fù tìrìpọ́lọ́ ọba àlekẹ́ lásán ọmọ kùránì wípé innal mubazirina kana ikhwana shayatin àwọn ah, kana ikhwana shayatin àwọn tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń fi nǹkan ṣòfò àwọn èèyàn tí wọ́n máa ń ṣe ìsọ́ọ̀fù lẹ́gbẹ̀ẹ́ ní sọ́ọ̀fù ni pé àwọn tí wọ́n máa ń fi nǹkan ṣòfò àwọn tí wọ́n ń ṣàṣejù ah, ọmọ ìyá ìṣù ni wàkánà ṣaitọ́nù lè rọ́bì ìkàfúrọ̀ fẹ́ẹ̀sì ríṣù yẹn ti ṣe kẹfìrí sọ́nà ọlọ́mọ sì máa ń kẹfìrí nítorí náà kì í wéṣì ẹgbẹ́ àgbìyànjú ká máa wéṣì oúnjẹ hmm, ẹlòmíín wọn sì ń jẹ bíi mẹ́rin àwọn ọmọ nílé wọn nílé jẹ bí ọ̀fẹ́ táwọn lọ da gbogbo ẹnu náà kò bá a mú rárá Ọlọ́run ṣàánú Ọlọ́run ṣàánú Ọlọ́run ṣàánú tẹyìn kìlọ̀ fún àwa tá a wà ní ilẹ̀ Yorùbá tó jẹ mùsùlùmí ẹ má ha oúnjẹ káàkiri fáwọn kírísítẹ́nì tẹ bá ti lọ gbóúnjẹ fún wọn wọ́n wà gbóúnjẹ fún yíjọ́ ọdún tiwọn náà ẹ ń bá fẹ́ ṣọdún yóò wá bá yín lé yín ká wá bá yín ṣọdún ni yóò jókòó tẹ́ gbóúnjẹ fún tí ó jẹ́ ẹ má gbóúnjẹ ránṣẹ́ sí yàn bí yẹn ṣe rí ni kábẹ́ẹ̀sì náà mùsùlùmí ló bùkátà tó ń jẹ ìṣáájú àwọn ọ̀nà sọ̀rọ̀ nàṣọ́rọ́ tó bá fẹ́ jẹ oúnjẹ ọdún tó fẹ́ jẹ ẹran ló yóò wá kí wa àwa mùsùlùmí lè wá á fún ṣùgbọ́n tẹ́ bá ti lọ ń há oúnjẹ kiri tó bá lásìkò tí wọ́n náà wọ́n kó wa torí pé wọ́n gbé àmọ́ ní àṣà Yorùbá wọ́n yìí ṣe nǹkan torí ìtọ́nà èyí tó pọ̀ jù nínú tí wọ́n ṣe lẹ̀ Yorùbá ibẹ̀ ni wọ́n bí wá sí ilẹ̀ ládàgbà sí òun ní ṣe kárí mi gbogbo oúnjẹ wá fẹ́mi náà àtìmí náà lọ gbé tèmi náà fún tó bá dìgbà ọdún tiwọn kódà ìlú tí ò gbé wá fún wọn wọn ò ní gbé fún kódà bí wọ́n máa ń ṣe ṣíṣe gbogbo ní tó fún wọn pátá àwọn míì gbègbè pé wọ́n tún kọ́ lẹ̀ lásìkò tí wọn náà bá ń ṣe nǹkan wọ́n lọ wo iye tó fún wọn nígbà yẹn ni wọ́n lọ dá padà fún wọn náà ìgbà tí ọmọ mi ń ṣe márèjì kò fún mi nìkan mi lè fún nìkan gbà tẹ kò wá sí ìdìkú mọ ni èmi náà lè lọ tiẹ̀ gbogbo àwọn sọ ọ̀pọ̀lọpọ̀ ọmọ áwùjẹ kiri náà ojú ayé ìṣe àrími ló pọ̀ jù nílẹ̀ ó wà ń bẹ́ẹ̀ ẹ̀fíìsì káṣọ́ra wa kọ́lọ́n kó ṣàánú wa kí alẹ́ àwò ṣe kárí mi àti àṣegbọ́ kó mọ̀ bàbá ẹ̀sìn wa jẹ́ torí gbogbo tí ṣe kárí mi bá wà ní gbalada kankan ní zero ni ṣùgbọ́n kọ́lọ́n ọba kó fún wa lágbọ̀ọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wọn ọlọ́run jẹ́ ọba jẹ́ àlékún dáadáa ọlọ́run kò ṣe fẹ́ni kọ̀ọ̀kan ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم واهدنا ووفقنا إلى الحق وإلى الطريق المستقيم جابيري كما كنت كروز راندو نعم اوكي نعم اليوم حفل لكم الطيبات وطعامكم حل لهم وطعامكم حل لكم èyí tó pọ̀ jù ní ìtọ́ àwọn àfáà sọ lórí ẹ̀mí pé wọ́n mú tafsiri Abdullahi ibn Abbas afárò Abdullahi ibn Abbas wọ́n hásàrùn sahih tó lálàáfíà ni wípé abúláìbùn náà bá sọ pé tọ́ àmúhú dábọ̀ ọ̀hún ó sọ pé oúnjẹ wọn yẹn náà ni ẹran wọn tí wọ́n pa so tí mẹ́ sọ́rọ́ bá pẹ̀ pẹ̀lú tábìláìbùn náà bá ti sọ fi hàn pa lè jẹ́ náà kí ni tó àrùn ìyẹn ló pọ̀ jù náà táwọn àfáà sọ bílẹ̀ pé ara wọn kọ̀ọ̀kan ní àwọn brothers àtàwọn táwọn àfáà sọ ní tí ìbálòwò sheikh bin usaimin rahimahullah rahmatan wa fi àwọn sì sọ̀rọ̀ yẹn gangan nígbà tó ń sọ̀rọ̀ léyà nínú kíni o nínú eh, sharhu al-mumti' wọn sharhu al-mumti' wọn sọ tẹ́bá lọ́wọ́ tẹ̀síwì náà ẹ̀rí ń bẹ̀ ṣùgbọ́n táwọn èèyàn máa ń sọ nípa mọ̀mọ́ jẹ oúnjẹ ọdún wọn tí wọ́n máa ń sọ ní wípé ọdún wọn ìyẹn wọ́n fi sọ orí nǹkan ọdún òòṣà mọ́sàlá January one kò sí nínú ìwé wọn ọdún yẹn wà orúkọ tiẹ̀ ọdún yìí àdèmọ̀ pé jánọ́ọ̀sì òòṣà kan ni wọ́n ń sìn àwọn róòmù táwọn lọ sọ dọdún wọn mo rò pé díẹ̀ bẹ́ẹ̀ wọ́n sọ fún wa pé kérésì àbẹ̀yìn easter pé wọ́n ń ṣe ọdún pé wọ́n kan jésù mágbélébù kùránì sì sọ pé wọ́n máa kọ́ta lóhù wọ́n máa sọ làbóhù wà láàkì ṣùbì àlàhù bal fàyínà lẹ́dínà ìtẹ́lẹ̀fù fi ìhìlà fi ṣàkèyí ni àwọn tí wọ́n yapa ẹni lórí ẹ̀nú yìí méjì ni wọ́n wà lọ́mọ kọta ló hù yàkínà ní ti pàápàá ní ti yàkínà ètò ètò yàkín ètò dájú ni pé wọ́n pa bá wọ́fà àwùlọ ilẹ̀ ọlọ́run gbé gòkè lọ́dọ̀ ara rẹ̀ wà káànù lọ́hù azizan hakima ọlágbára lọ́lọ́run olùborí lọ́lọ́run hakima ọjọ́ mánì wọ́n wá ráwọn irinṣẹ́ ọdún pé wọ́n kàn má gbélé bù ìdí táwọn àfọ́ àlẹ́ Yorùbá tí wọ́n sọ pé àlè jẹ́ ni. bẹ̀rẹ̀ báwọn kan má gímẹ́tì wá pèsè bọ́ọ̀lù ọmọ gbogbo ẹ̀kọ́ tó sọ pé oúnjẹ wọn ẹ̀tọ́ ni wọ́n sì ti ń ṣe gbogbo ọdún yìí kánú bí ètò ìdáyé ṣùgbọ́n wọn láwùjọ ẹ̀ làwọn alẹ́ má dà wọ́n alẹ́ àbọ̀ náà alẹ́kùn sí àǹtà àgbàdo. ẹni tí wọ́n ti ṣe àwọn tí kìfìrí bá. sọ̀rọ̀ kì í gẹ́gẹ́ ọ̀rọ̀ táwọn afá sọ mo tẹ̀síri náà. èèyàn ò lè mọ̀ náà téèyàn bá mọ̀ báyìí ni wọ́n pe nǹkan ní ìsìn àní jẹ́ o ṣùgbọ́n tí wọ́n ṣùgbọ́n tá a mọ̀ tí wọ́n fi sọ bẹ́ẹ̀ tí ní pé ṣé nǹkan àwọn náà gbọ́ lọ́wọ́ gbọ́ ọgbà aláàgbọ̀ ṣùgbọ́n tẹ́yìn bá rí báyìí tó pe nǹkan ní sí àlejò ṣùgbọ́n tá a bá mọ̀ ní tó pè sí àwa ò ṣe bísí láì fi hàn jẹ bí ìgbà tí a ń ní Madina àwọn tí wọ́n ṣe àwọn tó ṣe ẹgbẹ́ Islam ọ̀pọ̀lọpọ̀ máa ń oúnjẹ wa àwọn ò mọ̀ bóyá ó dárúkọ lọ́hùn sí àbí ó dárúkọ lọ́hùn sí àná nìyẹn dárúkọ lọ́hùn sí kẹ́jẹ ìyẹn ló máa yọ wá nu gbogbo wàhálà wọn yẹn rẹ làwọn ẹran ìgbẹ́yìn ìwọ́n àti mọ̀ fáwọn ẹran ìgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ mi wọn ní jẹ́ wọ́n kàn yín bọ̀ wọ́n pa ẹni àwọn àgbẹ̀ làwọn ẹni jẹ ṣùgbọ́n tá a bá ti wà lẹ́yìn fàrọ́mìtà àwọn mùsùlùmí àdìsẹ́ máa béèrè lọ́lọ́ọ̀tàn làwọn ẹlẹ́nu sọ àwọn ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ kan tó ṣe kìnnìyàn wọ́n hmm. pọ̀pọ̀ ṣe yan ọdún wọn yẹn láti jìnnà sí torí pé ó ní ó máa ń kó ìfẹ́ ó máa ń ọ̀pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí tó di kèfèrí lónìí látara fáwọn òbí wọn wọ́n fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ọdún wọn yẹn ni díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni ó tẹ̀lé wọn lọ tó ń bẹ ní àná náà ẹlẹ́kùn sọ̀nà. ṣé ìyàpọ̀ lè dá pa màálù. ẹnìkan ṣoṣo lè pa màálù ẹnìkan ṣoṣo lè pa ràkúnmí láti fi ṣọdún ṣùgbọ́n àwọn èèyàn lè dáwọ́ jọ pa náà ṣùgbọ́n àwọn èèyàn tí ó pa wọn ò gbọ́dọ̀ ju méje lọ gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ nígbà yá ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam mọ̀rọ̀kọ́ tí wọn ò gbọ́dọ̀ ju méje lọ àwọn àdìsí yẹn pọ̀ ọ̀nà sọ́ọ́ Bukhari tó tó tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ wallahu a'lam nam ẹlẹ́gùn sẹlẹ̀ ọ̀bọ apá kan náà àfa ní àlejò àlejò ọ̀bọ ìtẹ̀síbí torí kó jọ ọ̀yàn àwọn kan dẹ̀ sọ pé ọ̀bọ tún máa ń jẹ wọ́n ń pa ọ̀bọ ara wọn jẹ pé lẹ́pẹ́ àwọn ọ̀bọ tilẹ̀ Yorùbá àwa ò rí mi lẹ́nu ọ̀bọ jẹ rí o ṣùgbọ́n nìkan sọ fún mi pé ó ń wo nu documentary àwọn animal world yẹn pé àwọn ọ̀bọ kan wà pọ̀ kí ṣe Nàìjíríà táwọn ọ̀bọ yòókù bá dún rí wọn wọ́n máa ń sá lọ ni tí wọ́n bá ti rí wọn lẹ́ẹ̀kan ni wọ́n máa ń sá lọ pé torí táwọn ọ̀bọ yẹn bá mú wọn báyìí wọ́n máa fà so ala ala kulli hal èyí tó ní ká ṣùgbọ́n tá a bá rẹni tó ń jọ̀bọ̀ tí wọ́n ń gbì ìdínlẹ̀ ẹnu wa ò bá para pé ààrẹ pé ń jẹ gbogbo wa la lóko àgbàdo wọ́n ba gbogbo oko wa jẹ́ ọ̀gẹ̀dẹ̀ wọ́n jẹ tí wọ́n ń jẹ nìyí mo rò pé tiye tọ́bọ̀ bá rí yàn kì í kọjú ìjà yóò já dànù ni kò dẹ̀ fẹ́ràn téèyàn ṣe léṣe tí ò ní kọjú mọ́sù àlejẹ́ mọ́sù torí pé òun jẹ́ ànábì sallallahu alaihi wasallam sọ pé wàkúlù dị na náà síbà gbogbo ẹran tó lé ní ọgbọ̀n náà àwọn alimuftarish tó ń ẹran jẹ àlejẹ wọn ẹyọ kan lànàbì ṣe lé ní òun náà ní ààyè náà ó dẹ̀ ya ààyè náà ẹ̀yìn láàyè ó yàyàn lẹ́nu ṣùgbọ́n aláàlè ni wà ní والله أعلم kí ni máa ń ẹni tó bá ń ṣàánú kódà tó wáyé pé ó ń pẹran rọ́hìmọ̀ ọlọ́ ìyá mọ̀lìkẹ́ ọlọ́run ṣàánú ìtumọ̀ rẹ̀ ni pé fẹ́ pẹran ká ṣàánú bí sọ ni torí àsìkò ká lè ètò àríwá sọ fún wa ìpè ìnà ihsana ala kulli shay inna Allah kataba ala kulli shay ihsana ọlọ́run ọba ti kọ́ ó pàṣẹ àánú lórí gbogbo nǹkan fàídà kọ̀tàlùtún fáhàsínú lè kéjìlá tẹ bá fẹ́ pẹran ẹpẹran yẹn pẹ̀lú àánú kẹ padàdà falẹ̀ yàhúdà àdúkù ṣàfùrọ́tà kó ń kálukú yín kó pọ́n ọ̀bẹ rẹ̀ kó mú dáadáa torí kí ni tó bẹ̀ bá mú dáadáa tí wọ́n bá fi sọ́run ẹ̀ràn ẹ̀kan náà ní ògì fíàmù àwọn oníwádìí ìjìnlẹ̀ fi yé wa pé kí wọ́n bá gé ọrùn ẹran lẹ́ẹ̀kan náà fi hàn bẹ́ẹ̀ yẹn ah, ìnira tó máa rí máa kéré jọjọ ṣùgbọ́n mú tẹ́yìn tẹ́yìn ó máa ní ìrìnà tó pọ̀ ìyẹn ni wọ́n pè ní táwọn ìbò fi sọ pé ká fi iná ká fi gbé ẹran ká pẹ̀lú àwọn míì sọ pé ká pé irin tó tóbi wọ́n á fi lu orí màálù yẹn ni wọ́n máa ń ṣe kí wọ́n tó dùn kí n pé wọ́n mọ̀ fẹ́ kó ìnira ṣùgbọ́n gbogbo ìfi ṣẹ̀rí aṣọ yẹn ló kọ̀ rẹ̀ kìí ṣe nítorí rìsáàtì o kìí ṣe nítorí ìwádìí ìjìnlẹ̀ àwọn scientist làwa fi gbà o kúlẹ̀ pé ìwádìí ìjìnlẹ̀ àwọn scientist jẹ́ oyè wa pé àwọn yẹn gan ló wọ́n lè nira ṣùgbọ́n èyí tí wọ́n tún direct yẹn nira kéré torí pé ẹ ti gé osopagos ìyẹn ní oní gògóńgò rẹ̀ ẹ ti gé wàjà dànù ẹ ti gé iṣan ọrùn rẹ̀ méjèèjì torí náà n tó kọ̀nẹ́ẹ̀tì brain mọ́ ara ẹ ti sì bí ààrẹ ẹ rí ìdí yẹn tẹ́jẹ́ yóò máa tú àti ẹ̀rọ aláàtàrà àlà ṣùgbọ́n kì ṣe yẹn gangan ló jẹ́ káwa sọ pé ló dáa ju ló jẹ́ ká sọ bẹ́ẹ̀ ni pé tíṣẹ́ rí àti wá kí ni tó sọ ló dáa ọlọ́run fi mi antum a'lamu amìlá ṣẹ́yìn lẹ́mọ̀ ni àbọ́lọ̀ ọlọ́run ló mọ̀ ala ya'lamu man khalaqa wa huwa latiful khabir gbogbo tọ́lọ̀ dá ló mọ̀nà kọlọ́run ṣàánú wa ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته